ṣe bẹ́ẹ̀ ọlá muhammad sallallahu alayhi wa sallam àwẹ̀ di méjì lénìí gẹ́gẹ́ bí àlàyé tá a ṣe lánàá látàrí wípé àwọn nǹkan wo ní fà tí gbogbo ayé wa fi ń rọ́pò bí ṣe ń rọ́pò yìí ìwọ mọ̀nàbí adama tí o jẹ́ èèyàn lọ́ọ̀lẹ́ gba kíní kan pé àwọn ẹ̀dá àwọn ẹ̀dá tọ́lọ́run da òun ka wa lẹ́yọ four hundred and twenty tó kù wà lórí ilẹ̀ gbẹrẹfu àwọn ní sì wọ́n sì pín ayé sọ́nà wọ́n pín ilẹ̀ ẹlẹ̀ sọ́nà mẹ́rin wọ́n ní ìdá mẹ́ta ń bẹ tàbá pín sí mẹ́rin tàbá kan yọ kúrò ń ìdá kan yọ ń yẹn òun náà ní ilẹ̀ gbogbo ilé omi ni ọlọ́run six hundred àwọn ẹ̀dá sínú omi pé six hundred òun six hundred oríṣiríṣi nìkan tó odò àwọn tó wá four twenty tó ṣẹ́kù wà lórí ilẹ̀ gbẹrẹ fún bàbá bíi tí ẹ̀pẹ́ wà tí òṣòmí ń bẹ̀ yẹn so bó ti wá jẹ́ four twenty ẹyọ kan wá ní ìsánù nínú ẹyọ kan ní Israel ẹyọ kan ṣoṣo four nineteen tó ṣẹ́kù àwọn eléyìí tí wọn wọn kì í ṣe kí ni wọn kì í ṣe èèyàn ibẹ̀lẹ̀ ẹyẹ wà ẹyọ kan ibẹ̀lẹ̀ ẹran wà ẹyọ kan ibẹ̀lẹ̀ ẹra wà ẹyọ kan gbogbo àwọn ìrànà ibẹ̀ náà làwọn ní àwọn bíi tata bíi labalábá hasharot ìkan làwọn náà àwọn mí wà tá àtẹ̀ mọ́ntán ìkan làlìjẹ̀nu náà jẹ ẹwà àwọn tó ṣẹ́kù rẹpẹtẹ iye ọ̀kan oṣù wá ní èèyàn nínú wọn àti tinú odò six hundred àti four hundred and nineteen tó ṣẹ́kù lókè tí ń jẹ́ one thousand and nineteen tó kù wọ́n lọ́wọ́ wá ní kárọ̀rọ̀ náà bá ní Adam ẹ̀yin tẹ́ ẹjọ́ màá nábẹ́ adámọ̀ tẹ́ ẹ jẹ́ èèyàn agbọ́lá fún yín hamalnahum fil bahri wal bahr àtùmọ̀ lọ lè gbọ́ àwọn tinú odò wọn àtùmọ̀ fi wọ́n sayé àmọ̀ ṣe wọ́n bó ṣe wà àwọn èyí ṣe ẹja o àá sì tún ṣe bí ẹja àtùmọ̀ darí àwọn àtùmọ̀ lè dá àwọn ẹja nínú omi orí ilẹ̀ náà kúnra hamana filbar walbahar lórí ilẹ̀ gbẹrẹfu náà a tún máa ṣe bó ṣe wà ń bẹ wọ́dà wàrọ̀sákínà wà lákẹfẹ́rẹ́ wàrọ̀sákínà mìíràn tó yìí bá ti a tún wá ní kẹ́ mọ́ jẹ́ kẹ́ mọ́ mu lọ́nà tó wù yín láwọn kan tó dáa tó dáa tó dáa tó dáa tó dáa wá ní wàfà dọ́nà alákẹfẹ́rẹ́ a tún wá dá yín lọ́lá lórí gbogbo àwọn four àwọn one thousand and nineteen tó ṣẹ́kù nígbà tó wá rí báwọn ẹja àwọn tí àwọn tó tajọ wà láyé náà náà tẹ́yẹ pé àwọn náà jẹ́ bíi bíi ẹranko bíi àìjẹ̀nu bíi nǹkan kan àwọn náà ń sẹ̀mí tí wọ́n wọ́n ń ṣe bọ́lọ̀ tí ni wọ́n mọ̀ ṣe àmọ́ wọn ò ní ìṣòro débi tí wọ́n sọ pé ká wá ràn wọ́n lọ́wọ́ limosa wa kó ìsánù fil masa'ib àwa tá a wá jẹ́ èèyàn gan tọ́lọ́run fi wá sọ̀gá gbogbo wọn tá a gbọ́n níwájú tá a gbọ́n lẹ́yìn tó fún wa ńlá káyè tá a fi ń darí ẹja darí gbogbo nǹkan kódà tá a fi tó ń darí àwọn àlìjẹ̀nu tá a bá láyé limosa wa kó ìsánù fil masa'ib kí ló wá fà wọ́nà bíra rẹ kí ló mú ọ wà nínú pọ́blẹ́mù kí ló mú ọ bọ́ sípò pé o wáyàwó tí o rí kí ló mú ọ bọ́ sípò pé o wọkọ̀ tí o rí kí ló mú ọ bọ́ sí pé o délé ọkọ láàrin wákàtí ọdún kan méjì wọ́n ti gbọ́ ọ jáde wọ́n wá ní ń pẹ́ gidi káàkiri ẹ̀yìn ìwọ tó ń sùn pẹ̀lú ọkùnrin ẹni tí ń pẹ́ gidi káàkiri bẹ́ẹ̀ náà lọkùnrin náà tó já sí pé obìnrin ò lo ọdún mẹ́ta mẹ́rin nínú ilé rẹ̀ rí ẹlòmíì tẹ̀ wáyé láti bí ogún ọdún tọkọ tìyàwó wọn ò rí ọmọ kankan rárá so kí ló yẹ kó wíbẹ ẹlòmíwà tó jásí pé àlàáfíà náà ní wá káàkiri tí ò rí gbogbo tó wá ń lápapọ̀ ní fún ọlọ́run tẹ̀jọ́ tán kálàáfíà ró dé ẹlòmíì ò tẹ̀ bá wọn bímọ rárá rárá ẹlòmíì sì ní nǹkan tí ń yọ lẹ́nu ojú pé tó àwọn oníyàwó lé lóòótọ́ àmọ́ ojoojúmọ́ níyàwó mi fọ́ mi létí látàrí pé kíni nígbà tó bá dé ibi ẹ̀rí tí ò rí nǹkan kan sí kí ló jẹ́ kó rí bẹ́ẹ̀ gbogbo táwọn sọ̀kalẹ̀ lápapọ̀ pátápátá tí wọ́n fi ń dà wá láàmú náà ni ṣe bá kẹ́kọ̀ọ́ ṣe bá kàwé ṣe bá kéwú ṣé bójú wa là ẹni tí ó kàwé pọ̀ tí ò ké púpọ̀ ẹlòmíín lọ London lamẹ́ríkà káàkiri ṣé bá gbójú wa tún là kún ìwé ta kà àbí kéwú ta ké kí ló wá fà ta tún máa fi bára wa nípò ẹni tí ò dá mọ̀ ìwọ wọn bèèrè lọ ara rẹ pé kí ló fà èsì yẹn wá ń bẹ ńlẹ̀ lóríṣiríṣi kí ni tó lè fà á lára àwọn nǹkan tó lè fà á òun náà ni pé èèwọ̀ ń bẹ téèyàn ò gbọdọ̀ jẹ èèwọ̀ ń bẹ téèyàn ò gbọdọ̀ ṣe téèyàn bá jẹ èèwọ̀ sínú àgọ́ ara àyàn yóò padà bà láfíà àyàn jẹ́ béèyàn bá ṣe nǹkan èèwọ̀ bóyá mo mọ̀ fẹ́ lágbájá bóyá mo fẹ́ ríyàn báyìí bóyá mo gbèlú báyìí bóyá mo ṣe nǹkan báyìí yóò padà bà yóò bá bà láfíà àyàn jẹ́ yóò padà bà gbèsè ayé àyàn jẹ́ èèwọ̀ ní jíjẹ èèwọ̀ ní ṣíṣe òun ní ń bà láfíà wa àti kí ń pè jẹ náà ní ń ba ètò gbèsè ayé wa jẹ́ mọ́ wa lọ́wọ́ kí ọ̀nà who am I ta lèmi gan mi tó bá ti lè má dọ̀ tó bá ti lè má mú ọ dára rẹ mọ̀ ó lè dọ́ ọlọ́run bá mọ̀ tí gbogbo ẹni tí wọ́n ti ń yọ̀ká sọ́lọ́run pé ọlọ́run bóòlù ti wá sáyé mi báyìí àwọn ò mọ tí ń jẹ́ ọlọ́run nù ó dára rẹ mọ̀ nìyẹn bóòlù àti wá dára wa mọ̀ gbogbo eléyìí ń bẹ lọ́dọ̀ àwọn tá a pè lóbìí àwa òbí àwa la ń ṣe tó pọ̀ tá a fẹ́ ṣe ọ̀tọ̀ ni ká kọ́ ọmọ ọ̀tọ̀ ni ká tọ́ ọmọ ọ̀tọ̀ ni ká tọ́jú ọmọ ká kọ́ ọmọ òun náà ni wípé wọ́n dọ̀bálẹ̀ fàgbàlagbà ni o fàgbàlagbà bá ti ń búyàn èyàn wojú rẹ̀ fàgbàlagbà bá ti ń bínú sí ọ ọmọ bẹ̀rẹ̀ kán mọ́ bí kọ́lá kọ́jẹ́ pé wọ́n náà lọ́ bá láàrin ọmọ bẹ̀ wọ́n ni ẹ má bínú sí ẹ má bínú máa ẹ̀kọ́ nìyẹn